oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń kọ̀yàn lóminú gbáà tó ń báyàn lọ́kàn jẹ́ ìyàwó na ọkọ ọkọ na ìyàwó ọkọ pa ìyàwó lónìí ah! àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ìyẹn ajókòó títí títí báyìí pé Jésù ìgbà tó ló máa dé yẹn pé tó ni àbí bẹ́ẹ̀ kì í ṣe bólódùmarè ṣe fẹ́ kó ṣe rí rèé o àwa ẹ̀dá la ṣàkó fúnra wa la ṣàkó wò pé ẹ a ti jẹun o káwa máa wá bẹ́kùnbẹ́kù kiri ṣé bá ṣe ń gbé ayé yìí ṣé ó tẹ̀ wá lọ́rùn ṣó múnú wa dùn ṣá àwọn kan àṣemáṣe àwọn àwọn kan má lè wí tó ń ṣẹlẹ̀ láyè sìn tó ń mú káwọn ajàfẹ́tọ̀ obìnrin kó tó jẹ́ pé nísìnyí báyìí gbogbo nǹkan nǹkan kékeré nǹkan ńlá bá ṣẹlẹ̀ báyìí ìjà láàrin ọkùnrin àtobìnrin ni o nǹkan kékeré ti ṣẹlẹ̀ báyìí àwọn obìnrin ti gbé tó bá ṣokùnrin ni o kò lè rí bẹ́ẹ̀ tó bá ṣokùnrin ni o kò lè rí bẹ́ẹ̀ kí lè ta ṣe ń ṣe báyìí fúnra wa nílẹ̀ ìdìbò ayé ṣe ṣètò ayé kọ̀ rèé ìfẹ́ làkọjá òfin ìfẹ́ gan-an lélẹ́dùmarè fi dálẹ̀ ayé òun ló fi sọlẹ̀ ayé rúró tó fẹ́ kájọ máa gbé papọ̀ pẹ̀lú ìfẹ́ tífẹ́ bá fi lè wà láàrin wa kó ní máa sí gbogbo ọ̀wù ọ̀wù ọ̀wù ọ̀wù tó ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí ẹ wo kí n tó sọ̀rọ̀ lọ jìnnà orúkọ mi ni Tana èmi sì látọkùn yín lórí ètò ìjíròrò yorùbá lórí gbàgede tánàdù ẹ káàbọ̀ bí mo ṣe ń sọ lọ gbogbo gbàlè mi máa ń sọ ọ ní tèmi o èmi ò bá wọn jìjàdù ẹ obìnrin versus ọkùnrin mi ò ń bá wọn ṣe gbogbo kìíní yẹn torí èmi mọ̀ ń pé ìjà yìí ò ń ṣe ìjà obìnrin versus ọkùnrin nítorí kíni nítorí mo mọ̀ pé kì í ṣe obìnrin àbí ọkùnrin níṣòro wa nǹkan tó jẹ́ kí tó jẹ́ kí gbogbo wa kájọjò mọ̀ kájọ jòkó kájọ sọ pé ibo ni gbogbo kíní gan ti wọ́ wá kádẹ́jọ pawọ́pọ̀ báyìí ká fi pa nǹkan náà rùn tí wọ́n bá ń jólé a ṣẹ̀ṣẹ̀ máa wọ́ ẹni tó sanná sílé o a kọ́kọ́ paná lé náà ká tó ṣẹ̀ṣẹ̀ wá máa wá sọ pé ká lé ká lé akátá wọn ogun náà ká wá ṣẹ̀ṣẹ̀ fàbọ̀ bá ìdíyẹ ṣùgbọ́n nísìnyí báyìí ẹ̀díyẹ là ń fọwọ́ mú àtẹ̀rọ pé akátá ṣì wà lágbègbè wa níṣẹlẹ̀ bá jẹ́ ká dojú kọ ẹ̀sìn ìgbàlódé àṣà ìgbàlódé àṣà àwọn àtọ̀rúnrìnwá tó ti wá gbilẹ̀ sáàrin wa báyìí tó wá ń fa gbogbo rúdurùdurùdurùdu yìí nítorí nílẹ̀ Yorùbá ti wá ń bí báyìí níbi tí mo mọ̀dé tí mo dẹ̀ mọ̀ mọ́ kò sí nínú àṣà wa kọ́kọ́kọ́kọ́kọ́kùnrin fọwọ́ rẹ obìnrin sẹ́yìn kọ́kùnrin ṣe láyè tiẹ̀ bẹ́ẹ̀ náà lobìnrin ṣe láyè tiẹ̀ kò sí pé ẹ ẹ kí kí ni tiẹ̀ ṣe jẹ́ ó tiẹ̀ lọ́rọ̀ kan tá a máa ń sọ ní Yorùbá wọ́n á sọ pé kò sẹ́ni tó jẹ́ kò sọ́kùnrin náà tó jẹ́ sọ wípé tóbìnrin bá wọ̀ níbo ló ti ń bọ̀ tí màá fi sọ pé tóbìnrin bá wọ̀ torí bọ́kùnrin ṣe lágbára tiẹ̀ náà lóbìnrin ṣe lágbára tiẹ̀ torí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dá gbogbo wa ó fún ní kálukú lágbára níwọ̀n tó yẹ kó ní àwọn Yorùbá dẹ̀ mọ èyí wọ́n mọ dáadáa nítorí náà kò sẹ́ni tó ń fọwọ́ rọ obìnrin ẹ ti dáàfin ẹ ti rá àwọn obìnrin tó ń ṣe nǹkan mèremère nínú ààfin tó jẹ́ pé àwọn ló wà nídìí gbá ìyálé gbá ìyálé orí ìyá ọba oríṣiríṣi ìyáàfin kú oríṣiríṣi wọn bẹ́yẹn bẹ́yẹn bẹ́yẹn bẹ́yẹn lọ tó jẹ́ pé àwọn obìnrin ló ń ṣètò lóríṣiríṣi nínú ààfin táwọn ọkùnrin náà sì ní tiwọn èèyàn lọ́yà èèyàn lọ́ṣún èèyàn ní mọ́remí obìnrin làwọn yẹn tó jẹ́ pé títí dùn ní ìbàyí la ṣe ń kọrin wọn tá tá à ń jẹ ọ̀rọ̀ wọn lẹ́nu àwa obìnrin á ti wá kọjú mọ́ jà ju ká kọjú mọ́ ká dúró gẹ́gẹ́ bí obìnrin èmi máa ń sọ ọ́ obìnrin lágbára kò dẹ̀ sẹ́ni kankan tó lè gba agbára náà lọ́wọ́ obìnrin ìwọ fúnra ẹ gẹ́gẹ́ bí obìnrin ló máa wá jókòó tó máa pera ẹ tí wàá sọ pé kí lágbára mi gan gẹ́gẹ́ bí obìnrin tí wàá wá ọmọ bó ṣe máa ṣàmúlò ẹ tó máa fi ṣàǹfààní fún àwọn tó wà lágbègbè ẹ àti ayé gan-an papọ̀ kì ṣe gbogbo ìjà ilé tá à ń jà yìí gbàtà mújà lọ́wọ́ ń sìn bí ìgbà tí èèyàn gbójú kúrò nídìí gbá ẹni tó jẹ́ kó lè máa kókó máa jí nǹkan ẹ lọ òun ni gbogbo eléyìí tá à ń ṣe yìí ẹ jẹ́ ká gbàgbé àṣà àtọ̀rìn wa ká fàṣà wọn sílẹ̀ fún wọn ká fi ẹ̀sìn wọn sílẹ̀ fún wọn lórí ẹ̀sìn Yorùbá mo gbàgbọ́ dénúdénú pẹ̀sìn Yorùbá ò gba kọkùnrin ṣíwọ́ ọ̀nà obìnrin obìnrin mà lágbára púpọ̀ gan-an wọ́n ní nínú ẹ̀jẹ̀ ni ẹ̀mí wà mi dẹ̀ tí ì rí ẹ̀dá tó ń lùzẹ̀jẹ̀ bí obìnrin lóṣooṣù lóṣooṣù tó bá bá ń bímọ náà á da ẹ̀jẹ̀ sílẹ̀ náà ni wọ́n á ní obìnrin da ẹ̀jẹ̀ lé ọmọ lórí máa ń ṣe nǹkan kékeré àwa ní akọ̀ wò pé wọn ò fún wa ní ẹ̀tọ́ wa bó ṣe yẹ wọn gbé wa sí high pedestal tá à ń wá wọn ò ṣe wá bí obìnrin ẹsẹ̀ jẹ́ ń bí yín ná kí lẹ̀ ń fẹ́ gangan náà fẹ́ kọ́ ṣe yín bí obìnrin àbẹ́fẹ́ kọ́ ṣe yín bí ọkùnrin eré bó ṣe ní ẹ sọ pé kọ́ ṣe yín bí ọkùnrin kó tún dọ̀lẹ́ sọ pé wọ́n ṣe yín bí obìnrin kí lẹ fẹ́ gangan nǹkan téèyàn bá fẹ́ báyìí èèyàn máa ń lanu hà tó máa là á mọ́lẹ̀ ni táyé ẹni tó ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ táyé yékéyéké jíṣe lẹ́yìn àjọṣàká ọ̀la àjọṣòkò tó bá máa jọ́ṣàká ká jọ́ṣàká tó bá máa jọ́ṣòkò ká jọ́ṣòkò tó bá fẹ́ jọ́ṣàká ṣòkò yẹn ká ká ká mọ̀ pọ̀ torí kò tẹ̀ sáyè ọ̀ṣàká ṣòkò tó bá máa ṣobìnrin ká ṣobìnrin ká dúró láyé obìnrin tó bá dẹ̀ fẹ́ ṣọkùnrin ẹ kẹ mọ̀ pé ẹ bá ti wá yọ ọkùnrin gbà yìí ẹ̀yin ọkùnrin dẹ̀ wá rèé o ọ̀rọ̀ wa kàn yín báyìí ọkùnrin tó bá ń ṣíwọ́ lu obìnrin tó ń ṣe obìnrin kóbìnrin báṣubàṣu yámayàmá ó yẹ kójú gba ẹ̀tì ṣé nǹkan tí Elédùmarè fún ẹ lágbára fún nìyẹn ṣé nǹkan tó sọ pé kó wá fi kó wá fi ọkùnrin tiẹ̀ kó wá fi ṣe nìyẹn orígi ńlẹ̀ o ò buwọ́lu kó o lù pa kọ́wọ́ ẹ ṣẹ̀jẹ̀ kó o mọ̀ pé ni o ṣọkùnrin o bọ́ sínú igbó kó o bẹ́ẹ̀rin jà àbí kó o bá kìnìún kó kó kó bá jìjàkadì wàá móbìnrin kalẹ̀ obìnrin sí nílùú nàmànyàmà obìnrin tó tó tó tó tó dá ìjẹ́ lé ẹ lórí tí o tẹ̀ ń ṣèyàwó ẹ ló bí ẹ obìnrin náà sì lobìnrin ó dẹ̀ ká máa fi ọ̀wọ̀ ká máa fi wọ oníkálukú níbi tó yẹ nǹkan ìdójútì gbáà ni wọ́n máa sọ pé kòrin na obìnrin ó nà títí títí títí títí ó nà títí tó fi gbẹ̀mí lẹ́nu ẹ̀ àhàn mo ṣe ń sọ bọ̀ pé ẹ̀sìn àtọ̀húnrìnwá ló ń fa gbogbo rádaràda yìí ṣebí inú ìwé mímọ́ táwọn àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó ń kà ni gbogbo àwọn nǹkan yìí ti ń wọ́ wá tí ọkùnrin màmá wò pé ó yẹ kí obìnrin kó tẹríba kó máa rá bàbà kó máa yí mọ́nu ẹrọ̀fọ̀ torí pé òun lọkùnrin òun lolórí ilé <laughs> mo wá ń sọ pé kì í ṣe bẹ́ẹ̀ á sọ pé wọn ò jẹ́ kóbìnrin ṣiṣẹ́ wọn ò jẹ́ kóbìnrin ó powó wọn kì í fẹ́ kóbìnrin pawó irọ́ báńtà irọ́ ńlá láyé àtijọ́ obìnrin ní ilẹ̀ tiẹ̀ tọ́kọ ẹ̀ máa kọlẹ̀ fún arólẹ̀ tiẹ̀ á gbin nǹkan nǹkan oúnjẹ tiẹ̀ tó máa tà nígbà tí wọ́n bá ṣe ìṣàkọlẹ̀ èyí tí ọkọ wọn náà bá gbìn wọ́n bá ti kó èrè oko wọ́n á tà á ọkọ á pín owó lé obìnrin kálukú lọ́wọ́ eléyìí tóun náà bá tà nínú gba tiẹ̀ á kó mọ́wọ́ owó tiẹ̀ ni á fi tọ́jú ara á fi tọ́jú àwọn ọmọ ẹ̀ wọ́n sọ pé àṣà wa ni kì í ṣàṣà wa o àti pé gan ayé ti di pé owó ọkọ nìkan ò tó ṣẹ́bi ọkọ wa ni àbẹ́bí ìyàwó ṣẹ́bi anybody but system tó ti fi ògbógbó wa tí ò jẹ́ kí gbogbo nǹkan kó lójútùú mọ́ eye yé jẹ́ ká máa ká máa gé ewé ká pé à ń pa igi ni ẹ jẹ́ ká lọ sí gbogbo ọ̀rọ̀ yìí ibẹ̀ la máa lọ síta sí máa igi ti gbòǹgbò ti gbòǹgbò tá fi mọ̀ pé igi ti kú kò dẹ̀jẹ̀ mọ́ gbogbo ẹ̀sìn tá à ń sìn yìí ẹ jẹ́ ká máa ká máa ni ìgbé ayé Jésù ọ̀tọ̀ ni ìgbé ayé Bíbélì tó wà ńlẹ̀ yìí nígbà ayé Jésù gan-an kò fọwọ́ rán gbà tí tí Mátà to ṣàwá to to to tó wá bá to to tó ní Mary ò báwọn dáná kí ni Jésù sọ fún Mátà ó ní ìwọ ti fọwọ́ mú kitchen tiẹ̀ jẹ́ kóhun tó fẹ́ dúró tì mí tó fẹ́ bá mi ṣe kó bá mi ṣe wọ́n lọ máa dáná òun ti mélèé tó fẹ́ Jésù ò ṣe sọ pé eh, the woman's place is in the kitchen kí kí kí Mary kò kó tẹ̀lé Mátà lọ kó kọ́ lọ jọ máa dáná irọ́ nítorí oníkálukú ní strength tiẹ̀ ó níbi tágbára tiẹ̀ wà kó tó bá dẹ̀ wù ẹ́ tó tó fẹ́ ṣe ni wàá ló lè ṣe torí pé you have the power to do it ṣé ẹ má jẹ́ ká máa sọ pé àṣàlẹ̀ wa ló ti gbàgbára lọ́kùnrin lọ́wọ́ tí ò tí ò tí ò jẹ́ kankan kankan máa ná ní obìnrin mọ́ àṣà wa kọ̀ ọ́ kódà in Jesus' defence báyìí kì kì kì kì kì kì kì í ṣe bó ṣe yẹ kó ṣe rí nìyẹn aṣáàrí nínú Bible tí tí èrò e, e, e, Jezebel ló ṣà ń ṣàkóso bó tẹ̀ jẹ́ pọ́pọ́ ẹ̀ lọ́ba Jezebel ló ṣà ń ṣàkóso àrí àrí Queen of Sheba ìwọ olówó olókìkí ni odidi olórí fúnra ẹ̀ tó ń ṣàkóso ìlú fúnra ẹ̀ èèyàn ṣàní obìnrin ṣàní nínú bíbélì kan náà ó ṣe jẹ́ pé èyí tó tó tó ń fún ọkùnrin lágbára láti máa gun obìnrin mọ́lẹ̀ jagunjagun òun ní nìkan lóbìnrin làwọn ọkùnrin rí mú táwọn obìnrin náà ń tẹnu mọ́ ẹ ṣe máa ṣe àpẹẹrẹ àwọn obìnrin tó wà nínú bíbélì ọ̀hún gan fúnra ẹ̀ ló jẹ́ pé wọ́n lágbára wọ́n dẹ̀ lẹ́nu efa gan tó ń pè ní first woman mother of all all all all all race ṣebí ẹnu lásán ló fi bá Ádámù sọ̀rọ̀ tó di pé gbogbo wọn kúrò nínú garden of Eden ẹ ṣe máa sọ yẹn ẹ jẹ́ ká máa focus ká máa focus lé nǹkan tó wà important tó máa move wa forward kò ń ṣe ká mú nǹkan burúkú ẹ̀yọ̀ kan ká wá expand ẹ̀ ká wá máa rọ́nu mọ́ ká máa ran yín mọ́ ká máa ká máa ṣe ká máa ṣe ká máa ṣe ká máa ṣe àbá sọ ikú láti ní ìdọ́là ẹkún ràn abá sunkún tán àjòkọ àwọn àpàdà bá gbogbo ilé tó wà nílẹ̀ náà ni ẹ̀yin obìnrin lẹ́ẹ̀kan sí agbára wà lọ́wọ́ yín be the woman that you are meant to be o oh, need anybody láti validate eh, femininity ẹ ẹ̀yin ọkùnrin bákan náà ẹgbẹ́ gbogbo nọ́nsẹ̀nsì inú ìwé mímọ́ kẹ́kẹ́kẹ́ gbé ti sẹ́gbẹ́ kan àwọn àwọn parts tó ń tó ń tó ń tó ń fún yín ní ní idea pé ẹ lè máa ṣe obìnrin bó ṣe wù yín ẹ gbé sọnù lẹ́tẹ̀ lè fẹ́ padà sẹ́sìn ìbílẹ̀ wa tó jẹ́ ẹ̀sìn àtọ̀rìnwá náà lè fẹ́ gbámú ẹ fọpọ lọ ṣe èyí tó dánú ẹ̀ ní kẹ́ ẹ mú bí ìwé mímọ́ yóò bá tẹ̀lé wa kọ́ yín ní nǹkan tó yẹ kó kọ́ yín èèyàn fúnra ẹ̀ gan á jókòó á ronú ara ẹ̀ pé báwo ló tẹ̀ ṣe yẹ kéèyàn ṣe máa ṣe wà sọ pé òun lu ìyàwó ẹ̀ torí pé ó jẹ́ ẹran ọmọ ọwọ́ gan wọn gbọ́dọ̀ lu nílùú bàrà ká máa sọ pé ó didi àgbàlagbà ọ̀rọ̀ pèsè jẹ́ báyìí o wá kọ̀yìn báyìí yẹn yan mi èmi ti sọ tèmi mo gúnlẹ̀ tán báyìí ná over to you kí lẹ́yìn ṣe rò báwo lẹ ṣe rè sí ṣé àṣà wa ni lóòótọ́ lóòótọ́ nílẹ̀ Yorùbá ló ń sọ pé káwọn ọkùnrin kọ́ máa ṣe àwọn obìnrin báṣabàṣa àbí ibo ló ti wá kí lè dẹ̀ rò pé ní solution sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ kí n mọ èrò yín nínú comment section ó tún dìgbà kan náà títí dìgbà yẹn oníkálukú wa ká ṣọmọ jẹ́jẹ́ o ká dẹ̀ ti wọ eh, ọwọ́ ọmọ bàṣọ orí yín náà.